ǹjẹ́ àtọ̀gbọ́n mo tún ti dé olúkẹtẹkẹtẹ yìí ti dé amúlẹ́nu bí ẹyá ọkọ̀ òtútù ọkọ̀ túlu bí mo bá tọmọdé lẹ́nu yóò sì kígbe omi àkànbí bí mo bá tàgbà lẹ́nu yóò sì yọkún fòrò ọbẹ̀ lọ́mú àgbà ẹ̀mí tí ọ̀já ta ẹ̀mí yẹpẹrẹ ní orí ohun tí mo fẹ́ láǹfààní láti ṣàlàyé lónìí tí ò yọ pọ̀lọpọ̀ òun ni wọ́n ń pè ní ọ̀tá ọ̀tá bọ́ ọ bá rí ọ̀rẹ́ tẹ́jọ́ ṣe tó di ọ̀tá lójijì tó ń gbèrò bíi kọ́ ọ jábọ́ bíi kó o ṣìṣe bíi kó o dẹni ẹ̀tẹ́ bíi kó o dẹni ẹ̀yìn ọ̀tá rẹ ni lọ́jọ́ tó ti pẹ́ àmọ́ ẹ̀kọ́ ò tí ì fojú mímu hàn ni. ó wá ní kò sẹ́ni tó bá wà láyé tó bá láǹfààní tó ń lọ pò kan dandan ni kó lọ́tàá gbogbo ipò tí ọba ti bọ́ dùdákùmọ́dù ọfẹ́ jọba ni ọ̀rẹ́ ní bọ́ọ̀dù tí mo pé ó yí ọ̀hún kò nítumọ̀ kódà kó o fẹ́ ṣe alága láàrin ẹgbẹ́ láàrin ọgbà bọ́ọ̀ bá ti rẹ́ni bọ́ọ̀dù tí mọ̀ pé yọ̀ wọ́n ò wúlò bá a ṣe wá wálé ayé ni wọ́n fi pelé ayé níbi tibitire kò wá sí ohun tẹ́lẹ̀dùnmọ́rè dá tí ò dọ́ta mọ́ orí gbogbo àwọn tí wọ́n dọ̀ta olóyè ìmọ̀jà sọ́lá lónìí tí wọ́n jọ jẹrí tí wọ́n jọ mu ọ̀tá ni wọ́n látilẹ̀ orí bí wọ́n ti ń dọ̀bálẹ̀ ẹ̀mí wọn ò dọ̀bálẹ̀ bí wọ́n ti ní máa jókòó bẹ́ẹ̀ ni wọ́n yín mú díẹ̀díẹ̀ people only remain loyal in as much one benefit is coming out from you the loyal ends when the benefit stops when you block the leakage àwọn èèyàn máa láǹfààní láti tẹ̀lé èèyàn pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan láti fẹ̀mí sìn látàrí pé bóyá ẹ̀tọ́ kan àbí méjì ń jáde ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ tí ẹ̀tọ́ àbí kan àbí nǹkan méjì ò jáde ńbẹ̀ mọ́ ọmọ pé wọn wà lóyà there is not ninety nine percent loyalty ẹni tó o bá ń fẹ́ o ń fẹ́ pẹ̀lú ṣùgbọ́n ẹni nítorí kò sẹ́ni tó pé tán láyé gbogbo ohun tá a dá kò séyìí tó pé tán oyún tá a rù sínú lọ́jọ́ tá a bá bi àárẹ̀ yìí tá a yọ kú o èwo láyọ kú o aláǹfààní ayọ̀ bí ọmọ kú ọmọ nìkan ni ó wà ọsàn tó fẹ́ mu dandan ni kó o ṣèpò ẹ̀yìn ẹ̀ kó o lè bá a gbádùn ọsàn kí nìdí tépo fi wà ń bẹ̀ òun náà níṣẹ́ tó ṣe níjọ́ tó bá fẹ́ di múmu yóò kú òun bẹ̀ orí haúsá pẹlẹbẹnú ẹ ẹ gbọ́dọ̀ yọkù o orí àgbálùmọ̀ kórónú rẹ̀ tí wọ́n pè station ẹ gbọ́dọ̀ yọkù o kò sí ẹni tá a wá dá tó pé tán bó tilẹ̀ kó gbádùn ẹran tó o gbọ́dọ̀ ṣọ́ra fóróró. ọ wá rí gbogbo ẹ̀dá tó bá ti wá wà láyé dandan ni kí wọ́n bínú rẹ tó o bá ti lógo. ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ fún gbogbo wa gbogbo ẹni tó bá ti lógo tó fẹ́ di ẹni àmúpìtàrà dandan ni kí wọ́n bínú orí ni wọ́n fi sọ pé má sọ pé yẹn kò lè dà ọ́ èèrà ò fẹ́ràn pòpòrò dénú inúnibíni lọmọ aráyé ń ṣe ẹ̀tàn lásán nígi awùsá tí pera rẹ̀ ló bí ìmùlẹ̀ má sọ pé yẹn kò lè dà ọ́ ohun tí wọ́n fi ń da ni kò tí ì soyín papọ̀ ni kówó sírú wọn lọ́wọ́ kówó bọ́mọ aráyé ṣe ń ṣe kwálámọ̀rí rẹ lé wọn lọ́wọ́ kó owó bọ́mọ aráyé ṣe ń ṣe fàṣírí rẹ sí wọn lọ́wọ́ kó owó bọ́mọ aráyé ṣe ń ṣe bá a ti dáyé ni àyèra wa ní jáyé ọkọ òye ìyàwó ìyàwó òye ọkọ ọkọ òye ìyàwó bàbá òyà wọn ọmọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ olórí òyà wọn ọmọ lẹ́yìn ọ̀rọ̀ àwọn ọmọ lẹ́yìn òye olórí. májà sọlá tó di gbà wúyọ́ ọ̀rọ̀ májàsọ́lá ò yé wọn ọ̀rọ̀ tiwọn náà sì yé májàsọ́lá ló fi di pé lọ́jọ́ tọ̀rẹ́ bọ́bá lòun ò ṣe mọ́ tọ́ bá dọ̀tá ọlọ́run ni tó ti dúró tì ọ́ òun náà ni ó dúró tì that is how life is life is just like an ocean that rocks our boat up and down it can stop you here or stop you there so is life everywhere only the strong can survive learn to be strong to survive. orí ìbàjẹ́ èèyàn sì rèé kò dáṣẹ́ ọlọ́run dúró. májàsọ́lá tẹ̀ ń wò yìí ó máa ṣe kò máa ṣe ẹni ọlọ́run ni. ta lẹni ọlọ́run who is a man of God ọ̀pọ̀lọpọ̀ ṣe ẹni ọlọ́run gbé sí òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ni wọ́n sọ dẹni ọlọ́run orí gbogbo ẹni tó láǹfààní tó wà nínú chọ́ọ̀chì tó mú bíbélì lọ́wọ́ tó ní for God so loved the world that he gave his only begotten son dash danos tó ń ka gbogbo òfin tí ń bẹ nínú ìwé bíbélì kò ń ṣẹni ọlọ́run ó ń jíṣẹ́ ọlọ́run ni that is why we said preach the gospel ó ń jíṣẹ́ ọlọ́run ni kò sọ́dẹni ọlọ́run John the Baptist ló baptize Jésù àmọ́ Jésù la rán níṣẹ́ kó wá preach salvation. bọ́ ọ bá jù mí lọ ìyẹn ò ní àyò ọlọ́run ni ọ ni wọ́n fi ní èyí ni àyànfẹ́ ọmọ mi lọ́ for God so loved the world that he gave his only begotten son only begotten son that is why a choice bears the choosing one ọlọ́run ló mọ̀ yẹn ní tiẹ̀ is it that you take it or you leave it who are the choosing one. àmọ́ pọ̀lọpọ̀ a máa ń kọsẹ̀ lára ẹni tọ́lọ́run bá rán. We don't know the difference among the choosing one and who want God to choose him. Ọ̀pọ̀lọpọ̀ sọra rẹ̀ sínú àwẹ̀ láti lè súnmọ́ lọ́hùn. Ọ̀pọ̀lọpọ̀ ṣiṣẹ́ olóore láti lè súnmọ́ lọ́hùn. Àwọn kan wà Ọlọ́run ló ṣe wọ́n láàyò rẹ̀. Jesus has been performing miracle right from birth. Prophet Muhammad is a selected one, choosing one. Ló fi ní wá àti ìwúlá wá àti ìwúrọ̀sùn. Àyànfẹ́ wà láàrin àwọn èèyàn. Àwọn owó wá lẹ́ni Ọlọ́run kìí ṣe pé mò ń ka Kùránì àbí mò ń ka Bíbélì mo ti dẹni Ọlọ́run. Òun jíṣẹ́ Ọlọ́run ni we are turning off what God says. That is why we said kọ́ọ̀là Rasulullah sallallahu alaihi ànábì tí kí àtọ́là ọlọ́run bẹ fún sọ báyìí wípé ọlọ́run sọ wípé Kristi sọ wípé olúwa sọ wípé òjíṣẹ́ ọlọ́run ni ìyẹn ò sọ́dẹ ni ọlọ́run tá a wá lẹ́ni ọlọ́run clarification. that is why Sunday Igboho is the choosing one lọ́jọ́ tó dé nímọ́lẹ̀ Yorùbá nation dé lọ́jọ́ tí kristi dé ni mọ́lẹ̀ ohun tá a pè ní christianity dé lọ́jọ́ tí muhammed dé ni mọ́lẹ̀ ohun tá a ń pè ní islam dé lọ́jọ́ tí odùduwà dé ni mọ́lẹ̀ ìran yorùbá dé nítorí odùduwà báwọn èèyàn fẹ́ táwọn náà ti mọ̀ wípé ọlọ́run ń bẹ àwọn kan wà ààyò ni wọ́n ọlọ́run á máa yọ àyò rẹ̀ lára wèrè ọlọ́run á máa yọ àyò rẹ̀ lára ọlọ́tí tó ṣe pé lọ́kà ara yẹn mọ̀ ní ah, ọlọ́run máa nífẹ̀ẹ́ máa yín o ọlọ́run máa kó yọ o ààyò ọlọ́run ni mẹ́rin la wá pín sí àwọn kan wà wọ́n fẹ́ tọlọ́run ọlọ́run fẹ́ tiwọn látàrí wípé wọ́n gbàwẹ̀ wọ́n ṣàdúà wọ́n ka bíbélì wọ́n ka kùránì ọlọ́run wọ́n wá kọ̀ọ̀kan ọlọ́run bí wọ́n ṣe ń fẹ́ tọ́lọ́run ọlọ́run náà wá pàdé wọn àwọn náà wá di ẹni tọ́lọ́run ń fẹ́ àwọn kejì wọ́n ń fẹ́ tọ́lọ́run ni ọlọ́run ò fẹ́ tiwọn irú wọn wọ́n ṣèṣe kọ́lọ́run pè àwọn bí wọ́n ti wá ṣe tó ọlọ́run ò kọjú sí wọn. bí wọ́n bá sọ̀rọ̀ kò ní rí bẹ́ẹ̀ àmọ́ bí ológogoro kan bá sọ ọlọ́run ó sì mọ tara rẹ̀ ṣe àṣẹ ọ̀rọ̀. lára rẹ̀ náà ni irú mọ́jà sọ́lá yìí. àwọn kan wà tọ́wọ́ pé àwọn làwọn kàwé àwọn làwọn expose àwọn ló yẹ káwọn wà lórí agbọ́nrin yìí àmọ́ ayé ò fẹ́ tiwọn bíi májàsọ́lá who is a, an illiterate. láàfin mọ̀ wípé èyí ni àyànfẹ́ mi. àkọ́kọ́ ni mo pè ní àwọn kan wà wọ́n fẹ́ tọ́lọ́run ọlọ́run fẹ́ tiwọn wọ́n gbàwẹ̀ wọ́n ṣe gbogbo nǹkan wọ́n pàdé ọlọ́run lẹ́sìn ògbèjì irú wọn ni a lè pè ní àwọn wòlíì ọ̀ṣọ́fà wòlíì adéọlá tí wọ́n lọ sọ sábẹ́ àpáta tí wọ́n wá kọ̀kọ́ ọlọ́run tọ́lọ́run pàdé wọn. àwọn kan wá wà ni mo pè ní pé wọ́n fẹ́ tọ́lọ́wọ́n ọlọ́run ò fẹ́ tiwọn. ọlọ́run ò gbẹnu wọn sọ̀rọ̀ ọlọ́run ò lò wọ́n àmọ́ gbogbo ojúmọ́ ayé yìí wọ́n á kírun wọ́n á ṣe gbogbo ẹ̀ ìmí àlọ chọ́ọ̀chì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run ò lò ó kò ti torí ẹ̀ kó jèrè ọkàn kan rí gbogbo ohun tó bá sọ kì í wáyé létí. abẹ́ ayé rí wọn wípé eléyìí ti ń di tẹrọrí tó ń yòrò ìmọ́lẹ̀ ọlọ́run sọ̀kalẹ̀ sára It is Almighty God that pick the chosen ones. Àwọn kan wá wà. Ọlọ́run ló ń fẹ́ tiwọn wọn fẹ́ tọ́lọ́run. Ẹ̀rẹ́ lòmíì ọmọ ta ni àmọ́ gbogbo ọ̀rọ̀ tí bá ń dá ọlọ́run sì máa kó yọ. ẹ̀rẹ́ lòmíì ìrìn àjò tó ń rìn ẹ̀ mọ̀ wípé sósìlè ọlọ́run sì mọ̀ ní gbogbo nǹkan tó ń fẹ́ lèmi ń fẹ́. ọlọ́run ló ọlọ́run ló yàn láyànfẹ́ rẹ̀. God that selects him láti fi ṣe àmì ọlọ́wọ́ a máa lo wèrè ńgbà míì tí nǹkan kan ṣẹlẹ̀ tí wèrè ó sì kọjá pé lágbájá má jáde ẹja fi ti wòlíì ọ̀ṣọ́ fàṣàpẹ́rẹ́ ọmọ ìjọ lọ́lọ́run lò láti fún wọn mẹ́sẹ̀gì pé ẹ gbọ́dọ̀ jáde o àmì ọlọ́run lọ́lọ́run fi sọ̀rọ̀ kalẹ̀ fún gbogbo wa. ọ̀wárí májà sọ́lá ẹlòmíì ò ní fẹ́ tọ́lọ́wọ́n ọlọ́run ní ọmọ ṣe tiẹ̀ tẹ́mọ̀ ní ah, ọlọ́mọ nífẹ̀ẹ́ o ẹ̀yin ọmọ pé ọlọ́run nífẹ̀ẹ́ olóyè májà sọ́lá ni àyànfẹ́ ọlọ́run ni àwọn kan wá wà wọn ò fẹ́ tọ́lọ́run ọlọ́run náà ò fẹ́ tiwọn. gbogbo ọjọ́ ayé ohun tó lòdì sí àṣẹ ọlọ́run ni wọ́n máa ń ṣe lọ wá wo ayé wọn gbogbo bí wọ́n ṣe ń darúpọ̀ mọ́ ṣàpàtó ayé wọn ò sẹ́tù àwọn kọ́ ọlọ́run ni ọba tó dára bí eléwé ọba tó dára bí aláṣọ òun ni búrẹ́kẹ́tì ọlá búrẹ́kẹ́tì ọlá àbùtọ́ ọlá alágbẹ̀dẹ ẹ̀mí orí ẹ̀jẹ̀ agbẹ́jẹ́ forí ẹni tọ́lọ́hún yàn ló yàn. kò tí wọ̀lú ìlú ti ń pariwo ó wọ̀lú tán ọba ìlú níṣẹ́ yóò dúró ni àbí yóò sùn bọ́ ọba ti wá láǹfààní kó o sin ọlọ́run lára ẹni tọ́lọ́run fẹ́ tó ọba kọsẹ̀ lára rẹ̀ ó ṣubú ni gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀ ń láǹfààní tẹ̀ ń fà á ìyẹn ò láǹfààní kó tún nǹkan lára gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ó wá rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mẹ́rin ló máa ń sorí burúkú lára ẹni tọ́lọ́hún bá ránṣẹ́ èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ la sorí burúkú lára ẹni tọ́lọ́hún bá ránṣẹ́ àkọ́kọ́ òbí gbà míì a máa kọsẹ̀ lára ọmọ tó bí anítani ẹ pé ẹ ṣìnà síbí ọlọ́run lọ́yàn án pààyàn mọ́lẹ̀ ọlọ́run lé lára ẹ̀ òbí ẹni a máa kọsẹ̀ lára ẹni tọ́lọ́run ránṣẹ́. òun ni Abraham orí ẹlòmíì wá ọmọ rẹ̀ abiyawo rẹ rẹ̀ lọ́kàtánú à ọmọ rẹ̀ ló kọsẹ̀ lára rẹ̀ ó kankan ojú omi tán ó ní Ẹlẹ́dùmarè ah, àwọn ọlọ́wọ́ ó sì wò pé ta ni ní bàbá mi. wọ́n sì kọsẹ̀ wọn sì bá a délẹ̀ lérí. lọ́kàtàn Yusuf àwọn ọmọ ìyá rẹ̀ ni wọ́n kọsẹ̀. ẹbí ẹni a máa kọsẹ̀ lára ẹni ẹni tẹ́lẹ̀dùnmọ́ rè ránṣẹ́ orí nínú ìlú ń gbà míì wọn a máa kọsẹ̀ lára ẹni tọ́lọ́hún ránṣẹ́ òun ni àpẹẹrẹ ànábì wọn à fẹ́ nílùú bàbá rẹ̀ ọ̀tì tó tó lọ̀lú mi ló tó níyì. ìyàwó a máa kọsẹ̀ lára ẹni tẹ́lẹ̀dùnmọ́ rẹ̀ ránṣẹ́ Samson alágbára táwọn mùsùlùmí ń pè ní sàmùhúnà gáàsì ìyàwó rẹ̀ ló kọsẹ̀ lára ẹ̀ ló lọ gérun ẹ̀. gbogbo ohun tó wá ń ṣẹlẹ̀ sí májàsọ́lá yìí ti mọ̀ wípé is a choosing one it must happen. tí ò bá ṣẹlẹ̀ kò sápẹ̀rẹ̀ wípé àrán níṣẹ́. <laughs> ló fi jẹ́ pé èmi èyí báyọ̀ ẹja tí n bá ti wo sàkún ọ̀rọ̀ bá tó ká nǹkan báyìí nǹkan báyìí. Sunday Igboho is a choosing one. No matter the blackmail, no matter the backbiting, orí bí wọ́n bá jọ lé yín síta òun la yóò tẹ̀lé. Ẹjẹ́ àgbà kádàrá kásìgbó jẹ́ fórí. Olúwa kà mí má wọn àyànfẹ́ rẹ̀ kàwọn náà má wọn àyànfẹ́ rẹ̀. Olúwa má jẹ́ kọsẹ̀ lára àránṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ a máa kọsẹ̀ lára àránṣẹ́ ẹbí a máa kọsẹ̀ lára àránṣẹ́ ìyàwó àbọ́mọ a máa kọsẹ̀ lára àránṣẹ́ òbí a máa kọsẹ̀ lára àránṣẹ́ àkànbí mo wú èyí náà fún gbogbo ẹni bá nílà àkáyà tó yé kí wọ́n bá mi gbọ́ àkànbí ó dàbọ̀ ẹ̀yin bàbá ó dàbọ̀ ẹ̀yin ìyá ó dàbọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n ó dàbọ̀ ẹ̀yin àbúrò